ṣe lè sọ fún wa ìrìn àjò bí ẹ ṣe kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn yìí ní ọdún mẹ́fà tẹ́ fi kọ́ yìí báwo lẹ ṣe bẹ̀rẹ̀. Ah, ní ìgbà yẹn ìgbà ẹyẹ ìgbà àgbàlagbà ni àwọn ọmọ ayé gbòòrò yìí wọn lè ṣe nǹkan tí àwa ṣe fún àwọn bàbá wa bàbá yẹn nígbà tí mò ń kọ́ fá tí mò ń kọ́ oògùn lọ́dọ̀ ẹ̀ màá lọ mú ìyàn níta màá torí oko ni bàbá yẹn dá. ẹ má bínú bàbá kẹ́ dé bẹ́ẹ̀ ṣe kọ́ ifá lọ́dọ̀ wọn yẹn mm. ẹ bá wa bẹ̀rẹ̀ nípa bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ yẹn kékeré yín kí ló mú yín tẹ̀ fi sọ pé fẹ́ lọ sọ̀rọ̀ bàbá yẹn. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo jogún ba nílé tó jẹ́ wípé dáàdì mi wá ṣaláìsí torí kí dáàdì mi tó kú ló ti ń mú mi káàkiri tá a bá ti ń lọ lọ́nà oko ewé báyìí o orúkọ báyìí ló ń jẹ́ o ewé báyìí o orúkọ báyìí ló ń jẹ́ o tá a bá ti ṣe báyìí o àpapọ̀ mọ́ báyìí o bẹ́ẹ̀ ló ṣe máa ṣe ìgbà míì àyè bàbá wa à á kó àwọn oògùn sílẹ̀ à á gún oògùn gún gún gún à á gún títí títí tá a bá wá gún tán ilé tó bá yẹ pé báyà olódùfá tá a máa tẹ̀ sí á pè wá ọ̀yá òdùfá báyìí ni o ọ̀fọ̀ ìlélẹ́yìí o so àdè ṣe tá a bá ti ṣe tán bẹ̀yẹ làṣẹ wàá gbé fẹ́ni tá a máa tá a máa gbé fún nígbà tó wá ń ṣẹ̀yẹ mo á wò ó pé bàbá mi wá ní iṣẹ́ yìí ó jẹ́ nǹkan tán pè ní àdàgbàgèrè ní iṣẹ́ ìṣègùn tí èèyàn bá kọ́ṣẹ́ ìṣègùn tó mọ̀ dáadáa tí kì í mú àmúlùmọ́lá mọ́ títí tó fi máa kú àá máa jẹun ni torí ìdí ni wípé nígbà tó bá wá yá wọn ara ọmọ tá a wá máa kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ìgbà míì tó bá fẹ́ lọ já ewé ọmọ ẹ̀ láárán á dẹ̀ ti fi hàn pé ewé báyìí irúkọ báyìí ló ń jẹ́ o ọ̀yá tó bá ti fẹ́ já kò torí ewé mi báyìí a lè mú obì lọ sí ọ̀dọ̀ ẹ̀ ìmí a lè mú àkàrà lọ́sọ̀dọ̀ ẹ̀ kátọrọ ẹ̀ ìmí a lè mú obì lọ sí di egbò igi kátọrọ ẹ̀ obì la fi wá tọrọ o à dẹ̀ mú obì ẹ̀ sí di ẹ̀ so lóríṣiríṣi ó gùn lọ lóríṣiríṣi so ìgbà tí mo wá wo pé bàbá mi ti ṣaláìsí èmi náà dákú wá gùn lé iṣẹ́ dáàdì mi yẹ òun náà ni mo fi ń jẹun dèní báyìí tí mo fi kọ́lé tí mo fi bímọ lóríṣiríṣi so ìgbà tí mo tún wá wò pé mo tún wá ní àwọn àgbàlagbà wájú yàtọ̀ sí nǹkan tí mo jogún bá ń lé mo ti wá lọ bá bàbá mi yẹn nìyẹn o àgbàlagbà ni kò sí yàn tí ò mọ̀ ní ìlú ayégbájú wọ́n pè ní àdàbúrà odidi ọdún mẹ́fà ni mo lò lọ́dọ̀ ẹ̀ tí mo fi kọ́ kó tó fún mi lóògùn kan màá ṣiṣẹ́ bọ́ ni pé à bẹ́ẹ̀ kúra ni o tí màá ṣiṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ àwa ní òun náà a ní ìgbà tí òun kọ́ṣẹ́ yìí a ní ilẹ̀ Kogi lòun lọ ní gbòyàgbà tí òun lọ kọ́ṣẹ́ bẹ̀ ó ní ìyà tó jẹun ó lòun náà ó ní kò sọ ọmọ awo ó ní tí n bá ṣerú wàhálà yìí ó ní mi ní mọ̀ kan tí tí ó ní mi ní mùlò iṣẹ́ tí òun bá fún mi so bó ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn o kó tó di pé bàbá yẹn kó tó ṣaláìsí. ṣé lè rántí oògùn kan tó ń kọ tí ẹ lè gbàgbé mọ́. ah mo rà méje oògùn oògùn kan wà téèyàn bá téèyàn ọ̀nà bá dí téèyàn bá téèyàn bá fẹ́ ṣoògùn yẹn wọ́n á ní kéèyàn lọ wá ewé kan náà pè ní ewé rere ọlákọ ọlábo ewé rere abo ẹ̀ ni wà á lọ wá ewé jiwinni wà á lọ wá ewé ṣìkìrìmìyìn so wà á mú wà á jó mẹ́tẹ̀ẹ̀ta yẹn pẹ̀lú dídá tari kan wà á jó láyọ̀tọ̀ wà á lọ wá wọ́n pe kinní kan ní itún ifà abèrè ìmí ọjọ́ pupa wàá lọ náà wàá lọ láyọ̀tọ̀ nígbà tó bá wàá lọ láyọ̀tọ̀ tán wàá mìsì ẹ̀ papọ̀ mọ́lé tó jó yẹ tó bá ti mìsì ẹ̀ papọ̀ wàá tẹ ní odù ifá ògbèyọ̀nú tó bá ti tẹ ní odù ifá ògbèyọ̀nú yẹ wàá lọ wá òrí wàá wá epo wàá wá àdín wàá gbé sórùn mẹ́tẹ̀ẹ̀ta wá yọ papọ̀ oògùn yẹ wàá dra sínú ẹ̀ so wàá lọ wá lọ́fẹ́dá bitus ẹyọ kan ó lè tó méjì náà o wàá dà sínú ẹ̀ nígbà tó bá wá dà sínú ẹ̀ téèyàn bá gbórí burúkú wá láti òde ọ̀run wá wàá tó bá ti jí láàárọ̀ kùtùkùtù tó bá wẹ̀ tán wàá fi ka irin wàá fi míìsì ẹ̀ papọ̀ wàá mú sọ́wọ́ wàá máa pọ̀fọ̀ ẹ̀ wàá ní ọ̀sán ìmọ̀lẹ̀ ọdọ̀ ọwọ́ ẹ̀ lónìí ọ̀sán ìmọ̀lẹ̀ ọdọ̀ ọwọ́ ẹ̀ lónìí ọ̀sán ìmọ̀lẹ̀ ọdọ̀ ọwọ́ ẹ̀ lónìí wà ní ìtúlọ́ ní ká fowó rere tí ó mi ṣe léni abèrè ló ní ká béèrè lémi lónìí ó de wéṣẹ̀ kiri mi yàn àfàìmọ́ ni kó ni mára ó ní jiwin ni má ṣe àìfẹ́ mi bẹ́ẹ̀ ó ní ọjọ́ tó rí bá fojú kan rùn ní tinú rẹ̀ yọ́ka ayé kó yọ́nú sí mi ọjọ́ tí epo bá fojú kan rùn ní tinú rẹ̀ yọ́ka ayé kó yọ́nú sí mi lẹ́ni aláàánú olóore kan fowó wá mi rí o so ìyẹ́ ti ìyọ̀nà àwọn àgbà ṣẹ́gbọ́n mi sìn téèyàn bá dẹ̀ wọ́ṣẹ̀ àwúre náà èèyàn lọ wá orí ọ̀fàfà orí ọ̀fàfà ẹyọ kan ẹ wá lọ wá ewé àbámọ́dá sẹ́fìtì ẹ kó thirty five sísàlẹ̀ ẹ wá gbé orí ọ̀fàfà ẹ orí ọ̀fàfà tó nírun ẹ gbé sí ẹ wá kó thirty five tó kù ẹ kó lé lórí ẹ wá mú di tatari kan sí ẹ wá jọ ẹ pín sọ́nà méjì tẹ́ bá ti pín sọ́nà méjì ẹ pò kan mọ́ṣẹ́ ìkan ẹ lọ wá picnic alẹ́ lèèyàn máa ń lò tó bá ti dọwọ́ pé ọwọ́ déré nígbà tí àwọn ìyá ń nìkan bí aago kan wàá dàníyàn sí wà ní tí ìgbà ọ̀fọ̀fà bá wà lóńgbó ẹyọ kan ní hàn ire mi lọ́tún kan fa wá fún mi ìyẹ́bẹ̀ àbámọ́dákì dáadẹ́ kó má ṣe ní tipa tìyẹ́. ẹ ṣeun bàbá àtúntẹ̀síwájú ẹ bàbá tí àwọn èèyàn láàyè tá a wà yìí ṣe a rí pé ojú ń ká àwọn èèyàn wọ́n rí ẹni tó máa gbà wọ́n sílẹ̀ ni wọ́n máa táwọn èèyàn bá wá bá yín ṣé wọ́n máa ń sọ fún yín pé àmì ìdáfà ọmọ fẹ́ kẹ́ nǹkan báyìí mo bá wá àmì báwo ni ìrìn yín. Mm, ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé ìkàn tán bá wa ni wípé káṣírí wọn kó bò á lè ní ṣé ká á ní rárá á ní oògùn ló nídìí oògùn ló nídìí ok, èmi dẹ̀rẹ́ ìgbà tó nínú oògùn ló nídìí ẹ èmi ni mo mọ ọgbọ́n tí màá dá sí èmi á dá fà tèmi láyọ̀ ọ̀tọ̀ oògùn tí mo fẹ́ ṣe fẹ́ ni o ṣó máa ba lára mu tí n bá ti dá fà yẹ tó bá yẹ pé létí ò ní ba lára mu ni e, ìlànà owó ni màá gbà èmi ni mo mọ ìlànà tí màá wá tọ̀ tí màá wá ṣoògùn yẹn fún tá a ba lára mu tẹ́lẹ̀ lomi wà ìkánjú pé kóun dolówó òjijì ló ń wá àwa ẹ̀dẹ̀ ń ṣoògùn owó fúnyàn àìṣoògùn òjijì fúnyàn torí ọjọ́ kan báyẹn nìkan ọmọkàndé ní òun wá oògùn owó mo lè mi ò mọ mo ti ń bá mo oògùn owó gan ṣé kò yẹ kó rí tirẹ̀là níwájú lè mi báyìí kí n pààkì jọ mo ní so kéèyàn dúró dàsìkò ọlọ́run tó yẹ pé tó bá ṣe àwúre tó dáa ẹ̀yọ́nú tó dáa aláṣírí á wá lọ́nàkọnà kẹgbọ́n mi sìn so àwọn ọmọ ayé gbòòrò ìwà yìí wọ́n dó dàsìkò tí wọ́n àsìkò pé kíákíá so babaláwo tá a bá dẹ̀ jẹ́ pé ó kọ́ àwòrán ní ìjìnlẹ̀ kò yẹ kó máa ṣe oògùn tó jẹ́ pé ó lè pa ọmọnìkejì lára kò yẹ kó máa ṣe fún. ẹ ṣeun bàbá